ìlà sàmáì dúnìyà jìbìrìlù wá gun sánmà pẹ̀lú mi lọ sí sánmà alákọ̀ọ́kọ́ sánmà tó súnmọ́lẹ̀ jù tó jẹ́ alákọ̀ọ́kọ́ àlékúríbá ìlàlẹ̀ àrùdì èyí tó súnmọ́lẹ̀ ẹlẹ́jù gbàdíjì bíi débẹ̀ pastafta a jìbìrì jìbìrìlù ó fẹ́ wọ sánmà yìí ó ní láti béèrè fún kí wọ́n ó sílẹ̀kùn fún òun kó tó lè wọ sánmà ẹ̀rí ìgbà tó béèrè òṣìṣẹ́ ọlọ́run ọba ní jìbìrìlù béèrè wọ́n wá béèrè pé man ant ta ni ẹ jìbìrìlù wa sọ wípé òun ni lẹ́yìn wọn gbà náà wọ́n ní wàmàmáàk ta ló wà pẹ̀lú rẹ̀ kọ́ọ́lù ó wá ní Muhammad ó ní anisa salam ló wà pẹ̀lú òun ẹni ẹ wá ń sọ wípé wàkọ̀dí orísìlá ilé ṣé wọ́n ní kànábí ò wá ni ṣé wọ́n ní kànábí ò wá ni bẹ́ẹ̀ ni jìbìrì wá sọ bẹ́ẹ̀ ni orísìlá ilé wọ́n ní kó wá ni so látara bẹ́ẹ̀ ẹni tó wá ní kó sílẹ̀kùn fún òun yẹn òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ní ó wá sílẹ̀kùn fún wa. nígbà tá a wọnú sánmà yìí fàyídà ànábì ádámà mo wá jẹ́ ẹni tó ṣe wípé mo wá wà pẹ̀lú ádámà mo wá rí ànábì ọlọ́run ọba ìtọ́jú pé ànábì ọlọ́run ọba yìí òun náà ni bàbá gbogbo àwa tá a jẹ́ ẹ̀dá òun náà ni abul bashab, òun ni. bàbá gbogbo wa pátá yányán àwa tá a jẹ́ ẹ̀dá ọmọ ènìyàn so látara bẹ́ẹ̀ nígbà tó rí ádámà kí ló wá ṣẹlẹ̀ pẹ̀lú ádámà òun náà ni pé ádámà rọ́ hábà ó kí òjìṣẹ́ ọlọ́run ọba pé kó máa wulẹ̀ kó máa rọra gbólóhùn tí ádámà sọ tó ń kí òjìṣẹ́ ọlọ́run ọba ni pé mari aban bilibni sọ́ọ̀lì yìí wà nàbí yìí sọ́ọ̀lì ì máa wọlé máa rọra ìwọ tó jẹ́ ọmọ dáadáa ló yẹ pé ànábì ni ọmọ dáadáa fún ádámà èèyàn kì í sọ wípé ádámà ìgbà ádámà fẹ́ fẹ́yàwó wọn wá ní kó sàṣàlátù fànàbí kó tó lè fẹ́yàwó rẹ̀ gbogbo eléyìí rọ ni ẹ ló ń jẹ bẹ́ẹ̀ àbíkẹ́ wọn sọ wípé ànábì ti ń exist kí ádámà tó exist wípé òun ni ìràwọ̀ kan tí ádámà ti máa ń rí tipẹ́tipẹ́ pé jíbí lọ sọ fún irọ́ tó ga oníjẹ́ bẹ́ẹ̀ so ọmọ òun náà ni ànábì jẹ́ fún ádámà àdìsí tó bí díẹ̀ múlẹ̀ òun náà tún lélẹ́yìn mọ̀rẹ́ àbá bìlíbìnì sọ́ọ̀lì í wà nàbí yí sọ́ọ̀lì ẹ̀rí níbi ádámà nínú rìwáyà míì rìwáyà míì láti lọ ka mọ́rẹ́ àbáni ìwáyé dáka yìí rọ abàlá sẹ́lẹ̀ wà mẹ́ rìwáyà míì tó tún wá ṣàlàyé fún wa nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí òṣìṣẹ́ ọlọ́run ọba wà ní ẹ̀gbẹ́ ádámà nǹkan míì ó tún wá jẹ́ nǹkan tó ṣe wípé ó ṣẹlẹ̀ lánàá sọ fún wa wípé òṣìṣẹ́ ọlọ́run ọba ń béèrè ni nínú ìwáyà mi ni kúlítùlì jìbìrì mọ̀nì áàdà mo ní jìbìtà lélẹ́yìí ó ní kọ́ọ́lá ádá Adam eléyìí ni Adam ẹ̀rí ìgbà tó wá rí Adam ó wá rí àwọn jàmá kan lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún Ádámà àwọn èèyàn kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún Ádámà àwọn èèyàn kan tún wá wà lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà Ádámà èyí tó jẹ́ pé àwọn àrọ́mọdọ́mọ Ádámà ni gbogbo wọn ọlọ́run ọba yà fún lójú kó máa rí súrà yẹn pé àwọn èèyàn kan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ Ádámà lọ àyà kan bẹ lẹ́gbẹ̀ẹ́ ádámà lọ lọ́tún àti ní òsì ẹ̀rí jìbìlì wa ń sọ báyìí bí wípé o ráwọn tí ń bẹ lọ́tún àtòsí yẹn fa alùlù yẹmí ni mí ni um alùlù jẹ́nà gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ádámà yẹn o àwọn ni wọ́n jẹ́ ẹni tí ó wọnú àlìjẹ́nà àwọn tó wá jẹ́ àwọn wàlẹ̀ àsìwídàtúlẹ́tì à ń ṣe máàlì yìí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ òsì rẹ̀ àálù náà àwọn ni wọ́n jẹ́ ẹni tí ó wọ náà ádámà wà ní wáyìdá anádọ́rọ̀ àyẹ̀mí nìyí dọ́ ìkì tí ádámà bá wo ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ báyìí yóò rẹ́rìn wáyìdá anádọ́rọ̀ àṣìmáàlì í bákà tí ádámà bá wá wo ẹ̀gbẹ́ òsì rẹ̀ ádámà ó wàá sunkún èyí tó jẹ́ wípé jìbìrìlù òun náà ni ó ṣàlàyé fún òjíṣẹ́ ọlọ́run ọba nípa wípé kí ló dé tí ádámà ń rẹ́rìn-ín kí ló dé tí ádámà ń sunkún nítorí pé kí ni o ó ń banú jẹ́ lórí àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà tó jẹ́ pé wọ́n jẹ́ ọmọ náà tó gbọ́dọ̀ bá ti ṣètò pé gbogbo àwọn eléyìí ọmọ náà ni wọ́n kò sí nǹkan kan tó lè yí padà ara àgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní sí kádàrá nìyẹn àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún tó bá wò ó àwọn eléyìí ń pọ̀ gan so látara bẹ́ẹ̀ inú rẹ̀ ó dùn yóò tún á máa dúpẹ́ yóò tún á máa rẹ́rìn sí pé àwọn àrọ́mọdọ́mọ ń òun náà ni wọ́n tún jẹ́ ẹni àlùjọ náà lẹ́yìn wọn gbàdọ̀ àdìsí wa ṣàlàyé fún wa wípé ntòjọ́ ọlọ́run ọba ṣe ní sánmà alákọ̀ọ́kọ́ nìyẹn ádámà wàdá àlì bìlẹ̀kọ̀yèrè ádámà wàá ṣàdúrà fànàbí ó ṣàdúrà rere fànàbí sùmà àrọ̀jà bínà ilà sàmáì àtàníyà lẹ́yìn náà òun náà wàá ní wọ́n tún wá gun sánmà ẹlẹ́ẹ̀kejì lọ jìbìrìlù tún ṣe bó ti ṣe lẹ́ẹ̀kan yẹn wọ́n tún béèrè lọ́wọ́ jìbìrìlù jìbìrìlù tún dá wọn lóhùn wọ́n wá sílẹ̀kùn fún jìbìrìlù òṣìṣẹ́ ọlọ́run ọba ní fàyídà aná bíbùnẹ́ àlẹ́kọ́ọ̀là bẹ́ẹ̀ ni mo rí ọmọ méjì èyí tó jẹ́ pé wọ́n jọ wá tí ẹbí wọn fẹ́ jọ súnmọ́ra wọn tó jẹ́ pé ìyá ìkan yóò máa sọ yí pé ọmọ ẹ̀gbọ́n ìyá mi ìkejì náà máa sọ wípé ọmọ àbúrò ìyá mi àwọn wo ni àwọn eléyìí òun náà ni yáyá wà ìsà yáyá wà ìsà tí yáyá bá fẹ́ pe ìsà yóò máa sọ wípé ọmọ àbúrò màmá mi tí ìsà tí ó bá pe kí ni o yáyá yóò sọ pé ọmọ ẹ̀gbọ́n màmá mi fọ̀rọ̀ aba bíi àwọn méjèèjì yìí àwọn náà kí ànábì bóun náà ti kí ànábì sọ àwọn sọ pé mari aban bèlè ákì asọ́ọ̀lì i wà nàbí yí asọ́ọ̀lì i máa wo rẹ̀ máa rọra o ìwọ tó jẹ́ ọmọ àyá mi nínú ẹ̀sìn tá a tún jọ jẹ́ ànábì kankan náà nínú ẹ̀sìn mo kí ẹ máa rọra tó o dẹ̀ jẹ́ ọmọ ìyá dáadáa tó o tún wá jẹ́ ànábì ọlọ́run ọba dáadáa báyìí ni àwọn méjèèjì wàdá àwọn alí pẹ̀kọ́ ìrè wọ́n wá ṣàdúrà fún ànábì wọ́n ṣàdúrà dáadáa fún ànábì ìtànàbí ṣe ń sẹ́mẹ̀ẹ́lẹ́kejì nìyẹn. ó kó ní sánmà ẹlẹ́ẹ̀kejì ó di sánmà ẹlẹ́ẹ̀kẹta jìbìrìlì tún ṣe bó se ní sánmà alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ náà ló ní sánmà wọ́n tún sí sánmà fún ana bin Yusuf ní ọba Yusuf òun náà ló wà ń ọba ní uwa ṣàtìrọ̀lì usni ọlọ́run ọba fún ní tá a bá dá ẹwà gbogbo ayé yìí sí méjì ọlọ́run bá wá mú ìdá kan nínú ìdá ẹwà ó wá fún Yusuf òṣèlú ọba oróyìn Yusuf pẹ̀lú dáadáa pẹ̀lú ẹwà ẹ̀rí Yusuf náà fàrọ̀ abà òun náà kí ànábì òun pé mari aban bìlẹ̀ àkí asọ́ọ̀lì i wàbí nàbí ìsọ̀lì ì òun náà kí ànábì ní kí ọmọ ìyá wọ́n máa yá mi dáadáa àjọ mùsùlùmí kankan náà àtúnjọ jẹ́ ọlọ́run ìwọ tó tún jẹ́ ànábì dáadáa mò ń kí ọ fàdá ali ibi káyèrè yusuf náà tún ṣàdúrà dáadáa fún ànábì sánmà ẹlẹ́ẹ̀kẹta ó parí báwọn ó di sánmà ẹlẹ́ẹ̀kẹrin gbogbo ohun tó ṣẹlẹ̀ ní sánmà alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta irú ẹ̀ náà ló tún ṣẹlẹ̀ ní sánmà ẹlẹ́ẹ̀kẹrin wọ́n tún sí fún Jibril òṣìṣẹ́ ọlọ́run bá ní fàyídà aná bí Idris mọ̀ wá wà pẹ̀lú ànábì ọlọ́run ọba tí ń jẹ́ Idris Idris yìí òun náà tún wá kí ànábì wọ́n ní Idris wá bá ànábì pé mari aban bilibni asọ́ọ̀lì wànàbí yí mari aban bilẹ̀ akhi asọ́ọ̀lì wànàbí yí asọ́ọ̀lì so nǹkan tí wọ́n sọ fún wa náà ni wípé Idris fún ara rẹ̀ náà òun náà pe ànábì ní ọmọ àyà kò pè ní ibnu kò pè ní ibnu. ó pè ní ọmọ àyà tó jẹ́ ọmọ àyà dáadáa ó dànù jẹ́ ànábì ọlọ́run ọba dáadáa nítorí máa ṣe lórí ọ̀rọ̀ Ìdírísì ni pé àwọn kan gbà yìí pé Ìdírísì wá síwájú Núhù ó wá síwájú Núhù àwọn kan gbà yìí pé Ìdírísì wá lẹ́yìn Núhù so ara àwọn kan méjì tó máa ń ṣẹlẹ̀ nìyẹn ṣùgbọ́n tó bá yẹ gbé ìdírísì bá wá bìfọ́ núhù àbó wá lẹ́yìn núhù torí pé nǹkan tí wọ́n gbà ní pé gbogbo ẹni tí wọ́n bá ti bí lẹ́yìn núhù kò á gbọ́dọ̀ má tẹ̀sí ẹ̀ dọ́dọ̀ núhù ànábì ọlọ́mọba ti ń ṣe núhù torí pé kí ni o ọmọ tánàbí ọlọ́mọba ti ń ṣe núhù bí àwọn nìkan ní gbogbo ẹni tó kù láyé yìí àwọn nìkan ni wọ́n wà pẹ̀lú anábì nù nínú ọkọ̀ ojú omi àwọn nìkan lọ́lọ́run ọba àrọ́mọdọ́mọ wọn kù lóbi jẹ́ pé tá a bá fẹ́ tírèsì àwọn ẹ̀ tó kù lórílẹ̀ ayé a tírèsì wọn lọ sọ́dọ̀ ọmọ núhù ìkànnú àwọn mẹ́ta tó gbogbo ẹni wà lórílẹ̀ ayé a lọ dọ́dọ́dọ́dọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wá ní àwọn apàràsọ́dọ̀ ẹlẹ́bí wa máa ń bi lóbi jẹ́ pé Ìdírísì kò pe ànábì ní ibùnú nígbà tó pé àwọn ìjọ jẹ́ ọmọ ìyá kankan náà ni So sòtẹ́ bá gbà pé Idris jẹ́ ẹni tí ọlọ́run ọba ránṣẹ́ tó bá gbé pé rọ̀ṣúùlù ni ó mì pé ẹ̀yin núhù ló gbọ́dọ̀ wà torí pé núhù jẹ́ awálù rúṣùlù àkọ́kọ́ kí ni òjíṣẹ́ ni núhù jẹ́ ẹni wọ́n gbà pé kí èsè òjíṣẹ́ ó máa gbà pé ìdírísì ó wá síwájú inú tó gbé nàbíyù ni ó máa jẹ́ ó máa jẹ́ nàbíyù kò ní jẹ́ kí ni o rọ̀ṣùl gẹ́gẹ́ bí ádámà náà ti wá bìfọ́ọ̀ nóhù tó náà dẹ̀ ń jẹ́ nàbíyù tí ò jẹ́ rọ̀ṣùlù wọ́n ti bá ti exist tẹ́bábílẹ̀ jẹ́ pé ànábí ọlọ́run bá kan àwa ló exist bìfọ́ọ̀ nóhù ànábí ọlọ́run ni ó yà máa jẹ́ kò ní jẹ́ rọ̀ṣùlù àwọn tó bá exist lẹ́yìn núhù lálẹ́ máa ronú kíni o ìjẹ́ rọ̀súlù sí so látara bẹ́ẹ̀ ní sẹ́mẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òṣìṣẹ́ ọlọ́run ọba bá Idris òṣìṣẹ́ ọlọ́run ọba bá ní ibẹ̀ Idris náà kí òjíṣẹ́ ọlọ́run ọba ó sì ṣe àdúrà fún òjíṣẹ́ ọlọ́run ọba lẹ́yìn wá gba ó di sẹ́mẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún sẹ́mẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún yìí òun náà lórí jẹ́ pé wọn ló ṣẹlẹ̀ síwájú náà tún ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n tún wá sí sánmà náà fún Jibril àti anabi sallam ní sánmà ẹlẹ́ẹ̀karùn-ún yìí fàyídà anabi Harun anabi ọlọ́run ọba ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ni Harun òun náà tún kí anabi pé mari aban bil akisọ́ọ̀lì wà nàbí yìí sọ́ọ̀lì máa wọlé máa rọra ìwọ tó jẹ́ ọmọ ìyá gidi tó dẹ̀ jẹ́ ànábì gidi lẹ́yìn náà wọ́n tún kó bẹ́ẹ̀ onáà tún ṣàdúrà fànàbí sánmẹ́ ẹlẹ́ẹ̀kẹfà the same thing náà ló tún wá ṣẹlẹ̀ èyí tó jẹ́ pé ànábì ní fáyidá ànábì Musa aleyhisselam mo wá wà pẹ̀lú Musa aleyhisselam òun náà ó tún kí mi Musa náà kí ànábì mari aban bẹ̀lẹ̀ akisọ́ọ́lì wàlíbni Eh, wàlìnàbíyí àsọ̀lì ọmọ àyá gidi àti anabi ọlọ́run ọba gidi òun náà tún ṣàdúrà fún anabi lẹ́yìn wá gbà náà ó wá di sánmẹ́ ẹlẹ́ẹ̀keje nítorí náà tún ṣẹlẹ̀ wọ́n tún sí sánmẹ́ ẹlẹ́ẹ̀keje fún wa òṣìṣẹ́ ní fáyidà bí Ibrahim mọ̀ wá wà pẹ̀lú Ibrahim Ibrahim yìí òun náà bánabi Ibrahim ti kí ànábì òun ní mari aban bilibni asọ́ọ̀lì ì wà nàbí yí asọ́ọ̀lì máa wọlé máa rọra ìwọ tó jẹ́ ọmọ ọmọ ànábì jẹ́ fún ànábì Ibrahim tó jẹ́ ọmọ tó gbá ànábì Ibrahim ló bí Ismail àtàrà àrọ́mọdọ́mọ Ismail ànábì ti jáde sọ wá ní ìwọ tó jẹ́ ọmọ dáadáa tó dẹ̀ jẹ́ ànábì ọlọ́run bá dáadáa òṣìṣẹ́ ọlọ́run bá ní fáyidà uwa mustanadu ilal bayt ànábì Ibrahim ó fara ti ilé kan ilé náà wọ́n ń pè ní albaitul mamur òun ló kọ́ ilé náà òṣìṣẹ́ ọlọ́run bá ní tẹ́ ẹ bá wo ilé náà fáyidà uwa yẹ̀dìkúlù wú kùlàyàwómi sàbùnúnà alfa malak seventy thousand malaika ló ń wọnú ẹ̀ lójoojúmọ́ súnmọ́ láyà wùdú ní ilé yìí wọn ò dẹ̀ ní padà síbẹ̀ mọ́ so bádìsí yẹn bí ó ti dé sánmà ẹlẹ́ẹ̀keje òun nìyẹn so lẹ́yìn wá gbà náà ó ní súnmọ́dá bábí ìlà sídìrọ́tìlímùntà lẹ́yìn sánmà ẹlẹ́ẹ̀keje òṣìṣẹ́ ọlọ́run ọba wa mú ẹ wa mú òṣìṣẹ́ ọlọ́run ọba lọ sí ibi igi tí wọ́n ń pè ní sídìrọ́tìlímùntà òṣìṣẹ́ ọlọ́run ọba rí ewé ń bẹ lára igi náà òṣìṣẹ́ ọlọ́run ọba ní ewé ara igi náà fáyidá wárọ́kù wá ká àdánìlì fíìl bí etí erin lórí òṣìṣẹ́ ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ wàyídà sàmàrú à èso tún ń bẹ lára igi náà òṣìṣẹ́ ọlọ́run ọba gẹ́gẹ́ bíi kàlìkìláàlì ó dàbí àwọn nǹkan tí àwọn wọ́n tí wọ́n fi máa ń pọn omi bí àwọn akèrègbè omi ńláńlá tí wọ́n fi máa ń pọn omi bẹ́ẹ̀ ló ti rí òṣìṣẹ́ ọlọ́run ọba wa sọ fún wa wípé ọlọ́run ọba wa dàbò igi náà àwọn nǹkan tó rẹwà àwọn bí àwọn nǹkan tí ó máa shine bí gold tí ó máa tàn bí ìmọ́lẹ̀ ọlọ́run ọba tún wá tàn mọ́lẹ̀ sí ara igi náà tá a sọ fún wa wípé òṣìṣẹ́ ọlọ́run ọba ò gbójú kúrò lára igi náà ẹwà tí ń bẹ lára igi náà olùṣẹ́ ọlọ́run ọba ń wò òṣìṣẹ́ ọlọ́run ọba ní fàmà àádùnmínú kọ́líkìlá ìta àlà kò sẹ́ni ẹ̀kan ní ẹ̀dá ọlọ́run ọba yẹ̀sítẹ̀tìwù ayẹ̀sífà tó lè ṣèròyìn sídírátìlì mùntà à mìíní ùsìn à bó ti dáa tó òṣìṣẹ́ ọlọ́run ọba sídírátìlì mùntà à orí ìmọ̀lẹ̀ níbẹ̀ ẹ bá sọ fún wa àdìsí wa ń ṣàlàyé fún wa wípé ibẹ̀ gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa ibẹ̀ ni jìbìrìlù ti fara hàn ànábì ẹ̀rí lẹ́yìn àgbà náà ọlọ́run ọba ránṣẹ́ láti ibẹ̀ sí jìbìrìlù kó jíṣẹ́ fànàbì ó jíṣẹ́ fànàbì bílù kú òun bẹ́ẹ̀ àwọn iṣẹ́ tọ́lọ́run ọba wa jẹ́ fànàbì gangan fún ara tọ́lọ́run fànàbì fún ara rẹ̀ gangan ọlọ́run ọba wà fárọ́dọ̀ aláyà fi kulli yawmin wà láyé latin khamsina salatan lẹ́yìn ìgbà tí Jibril kú. ṣùgbọ́n ti rú yìí òun náà la máa sọ̀rọ̀ lórí ìsìn òun náà ni pé ọlọ́run bá fún ànábì ní irun fifty ànábì ní tanazaliti mo wá ń bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀ ẹ̀dọ́ orúkọ ní sọ̀kalẹ̀ wọlé wá ní àdá ìgbà ẹ̀sùn ìlà Musa kò wá dọ́dọ̀ Musa Musa ń tiẹ̀ òun bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì ìgbé màá fẹ́ràn bí ọmọ bukala umati kí lọ́la wọn bá sọ̀rọ̀ wọn yẹn báwọn jẹ́ ọ̀rẹ́ ní a ìlú kùtù ìkúlù yẹn wù wà lẹ́yìn àdá ìjọ ìfọ́ àwọn. ọdún tá a wò lẹ́ẹ̀kan sí lóbi jẹ́ pé yóò tún lè rí dáadáa ẹni àbá rí nǹkan lẹ́ẹ̀kan so yóò tún wọ pé ah ń rí dáadáa ń rí dáadáa ẹni àbá rí nǹkan lẹ́ẹ̀kan èyí sábà ṣe kí ni o èèyàn ò ní lè rí dáadáa tó èèyàn ò ní lè rí dáadáa tó òbí jẹ́ bá róbi ilẹ̀ tó bá rí dáadáa tó ó tún padà lọ ní o. ìgbẹ́ tí ń wò mí ọlọ́run ni mí àwọn afáàní dìndìnrín ni wọ́n ní ṣé ìgbẹ́ tó yà á lẹ́lẹ́ náà ọlọ́run ni so látara bẹ́ẹ̀ ọ̀rọ̀kọ́rọ̀ nìyẹn kéèyàn máa sọ pé ọlọ́run ni gbogbo nǹkan pé ọlọ́run ni ń bẹ lára rẹ̀ ọlọ́run ni so àwọn súfíà àwọn náà sábà máa ń ṣe irú àwọn nǹkan báyìí káwọn ọmọ bàbá bá wọn ṣe tẹ́ máa sọ pé ibo ni dáàtú ọlọ́run ọba wà ọlọ́run gangan fún ara rẹ̀ ibo ló wà òkè téńté sánmọ̀ olùlọ́wọ́n bá wà ibẹ̀ ànábì náà sì lọ so olùlọ́wọ́n mi ní pé báyìí bí ọwọ́ sí sẹ́mọ̀ ibi tọ́lọ́wọ́n bá wà nìyẹn ìmọ̀ ọlọ́wọ́n ọba yín wo gbogbo wa báyìí ó ń rí gbogbo wa báyìí pàtó wa ló ń rí wa báyìí so bí ti ń wò wá nìyí nǹkan wà gbogbo ọgẹ tá a ṣe ní gàgà ìkéṣe gàgà níwájú ọlọ́run gbogbo ẹ̀ kedere ní ní kíni o níwájú ọlọ́run báwa ti wá ríwájú ọlọ́run bí ìgbà tí wọn náà mú kòkòrò kan tó jù sórí àga yìí nísìnyí tó wá ń wò ó tí ń lọ tí ń bọ̀ tí ń lọ tí ń bọ̀ tí ń lọ tí ń bọ̀ bó o bọ̀ bẹ́ẹ̀ sá lọ tó bẹ́ẹ̀ sá mọ́ ọlọ́mọ. ó ń wò wá kété pé báyìí ni ṣùgbọ́n bí wọ́n bá wà òkè sámà òun náà ni ọlọ́run bá wà. sọlẹ́yìn wá gbà náà àwọn àfáà ṣàlàyé fún wa torí pé nínú àdìsí tó jẹ́ àdìsí Isra' òṣìṣẹ́ ọlọ́run ọba ṣàlàyé àwọn ànábí ọlọ́run tó tún rínú àwọn rìwáyà míì ó jẹ́ ká mọ àwọn sífáàtù rúṣùl ìròyìn àwọn tí wọ́n jẹ́ àwọn ànábí ọlọ́run ó jẹ́ ká mọ̀ wọ́n òṣìṣẹ́ ọlọ́run ọba ó ṣàlàyé pé òun rí Musa Musa nìyí ó jẹ́ ẹni tó yẹ pé irun rẹ̀ kò wálẹ̀ irun rẹ̀ dìjọ ni òṣìṣẹ́ ọlọ́run bá fi hàn wé àwọn àràn kan tí wọ́n ń pè àwọn rìjálù ṣànú à. Ah òṣìṣẹ́ ọlọ́run bá bí Musa ti rí nìyẹn ó sọ bẹ́ẹ̀ fáwọn sọ̀hábà ó ó describe Musa òṣìṣẹ́ ọlọ́run bá describe Jésù irun ti Jésù wálẹ̀ ni òṣìṣẹ́ ọlọ́run describe ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run bá ní ó ju ẹnìkan tẹ́ ń pè ní uriwatu bùnú Masoud Astakọ̀fì so ó ní ọjọ́ irú ẹni bẹ́ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run tún fi Jésù wé ẹni yẹn òṣìṣẹ́ ọlọ́run bá tún wá ní anabi Ibrahim òun rí tí kírun bẹ́ẹ̀ náà bó ti rí Musa náà ni ó ń kírun isa náà onáà ń kírun ọwọ́ á ní tẹ́ bá fẹ́ wà Ibrahim ó jọ òun gangan ashba nasubi sọ ó jọ òun gangan tó ń jẹ́ ashba nasubi sọ hibukun. ẹni tó jẹ́ Ibrahim jù òun náà ni ashba nasubi sọ ibùkún ẹni tó jẹ́ je pé ó jọ anabi Ibrahim jù òun náà ni òun tó ń wá àwọn àjò yìí báyìí so eléyìí ń fi díẹ̀ múlẹ̀ fún wa. yóò bá ṣàlàyé fún wa òṣìṣẹ́ ọlọ́run ọba rí ẹni tó ń sọ ilé iná kọ́ọ́sínú náà lára nǹkan dáná bíi rí òun nìyẹn ìtọ́jú pé òṣìṣẹ́ ọlọ́run ọba ní ìgbà tí jìbìrìlù sọ fún òun pé òun ni kọ́ọ̀là lè kọ́ iye nìkan sọ fún òun wípé ya Muhammad ara Malik ẹni tó ń pè ní Malik ní kọ́ọ́sínú náà sọ ó ní pàṣẹ́límọ̀ àlè wà níbi sálámà sí fàtàfàtù ilé yìí ànábì ni mo wò ó pé kí n sálámà sí i fàbàdà àníyìnbí sàlá òun ọkọ bẹ̀rẹ̀ sálámà sí mi àdìsí náà wà nù muslim nínú nǹkan tó ti ṣẹlẹ̀ nínú alimiraj òun náà ni òṣìṣẹ́ ọlọ́run ọba ń ṣàlàyé fún wa wípé àdìsí abdullahi òṣìṣẹ́ ọlọ́run ọba ní fàwùtì ọ̀ṣọ́ sálàm sàlásàn àbí ọjọ́ pé wọ́n fún ànábì ní nǹkan mẹ́ta níbẹ̀ kí ló fà nàbí as-salawatul khams ìran wákàtí márààrún lẹ́yìn náà wà ó ti akọ̀ wà tí súra ti bákọ̀rọ̀ súra tó parí bákọ̀rọ̀ sọ súra tó parí bákọ̀rọ̀ tá a máa ń kà ámánà rasul tá a máa ń kà tó parí bákọ̀rọ̀ ọlọ́run ọba ó fún ànábì ní bàdánàbí gun sánmà lọ lẹ́yìn náà ọlọ́run tó wá grant ànábì pé wàgáfàrà lima láàyè ṣìrìkú bìlá ìmìnì umati ìṣẹ̀yà ọlọ́run ṣàforíjì fún gbogbo ẹni tí ò bá ti ṣẹbọ ọlọ́run ṣàforíjì fún wa alimukihimat àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńláńláńláńláńlá tí wọ́n ti ṣẹ̀ gbogbo àwọn ìjọ ànábì ọlọ́run bá ṣàforíjì fún wa lẹ́yìn wá gbà náà nínú miraj òun lòjíṣẹ́ ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run ọba wọ inú àlìjánná dákàtúnṣe sálàm àlìjánná àlìjánná ọlọ́run ọba pèsè síbẹ̀ máa la àìnú rọ́àt ojú kankan ò rí wàlà údìnnú sẹ́mìàt etí ọ̀gbọ́n wàlà kọ́tọ̀rọ̀ fi kọ́lbí àlà kọ́lbí bàṣẹ̀rẹ̀ kò dẹ̀ táwúyẹ́ lọ́kàn ẹ̀dá kankan rí ṣùgbọ́n ọlọ́run ọba ṣàánú ànàbísà sálàm ó jẹ́ kóhùn orí gbogbo tẹ́nìkan kan ò lè rí ó jẹ́ kó wọnú àlìjẹ́nà òun tó wọnú àlìjẹ́nà ó rí nǹkan tí ń bẹ ń bẹ wàrà à náà àròlé kausar òjíṣẹ́ ọlọ́run ọba rí odò àlìkausar omi àlìkausar òṣìṣẹ́ ọlọ́run ọba ó ní fíà ó rí nínú àlìjẹ́nà wàrà àfi asli sidratil muntaha níbi ìsàlẹ̀ sídẹ́tì mùtáhà òṣìṣẹ́ ọlọ́run ọba rí ń bẹ̀ àní aaron arba àwọn odò mẹ́rin tá a ti máa ń kà fún wa òṣìṣẹ́ ọlọ́run ọba rí àwọn odò náà tẹ́fì júrù mí ni à èyí tí wọ́n ń sàn jáde láti ibi abẹ́ sídẹ́tì mùtáhà so lára bí òṣìṣẹ́ ọlọ́run ọba torí òun náà ni eléyìí omi alikausar òṣìṣẹ́ ọlọ́run ọba ní bẹ̀rẹ̀ náà máa ana àsírù fìlìjánà náà nígbà tí mò ń rìn nínú àlìjánná mò ń rìn nínú àlìjánná mo wá rí odò kan ń bẹ ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ odò ẹ̀gbẹ́ rẹ̀ kíní àtẹ̀gbẹ́ rẹ̀ kejì wọ́n fi àwọn dóòmù wọ́n fi yípo tó jẹ́ àlúùlù òun ni wọ́n fi yípo wọ́n ní ìwọ jibiru mahada ya jibirim kọ́ọ́lá uwal kausar alẹ́dí àtọ́ka rọ́bù alikausar ló wà bá lòun fún ọ nìyẹn nígbà tó wà láyé ó nìyẹn fàyídá òṣìṣẹ́ ọlọ́run ọba ní tí mo wo àwọn n tó ń bẹ nínú rẹ̀ mo rí òórùn rẹ̀ wá dà gẹ́gẹ́ bí òórùn àlìmísìkì hasifat èyí tó ń sọ òórùn gan gẹ́gẹ́ bó ọlọ́run ọba ti sọ òun náà ni eléyìí òṣìṣẹ́ ọlọ́run ọba iná kì í ṣe sánmà níná wà iná ìsàlẹ̀sàlẹ̀ ilẹ̀ ẹlẹ̀ ló wà ọlọ́run ọba wá display iná fànàbí iná ọlọ́run bá display rẹ̀ fànàbí láti ìsàlẹ̀sàlẹ̀ lẹ́lẹ̀ òṣìṣẹ́ ọlọ́run bá rí àwọn èèyàn nínú iná ó lé àwọn obìnrin lọ́pọ̀ jù nínú iná nígbà tó ń rí wọn kí ló dé náà fi pọ̀ ọ́nú iná oná máa ṣàìmoore sí àwọn ọkọ wọn so àtàwọn nǹkan mìíràn tó ṣiṣẹ́ ọlọ́run bá sọ so látara bẹ́ẹ̀ lòṣìṣẹ́ ọlọ́run àti jábẹ́ káwọn obìnrin máa ṣe sàárà lọ́pọ̀lọpọ̀ so lẹ́yìn wá gbà náà lára àwọn nǹkan tó jẹ́ wípé ó tún ṣẹlẹ̀ ní Isra wal Miraj òṣìṣẹ́ ọlọ́run ọba rí àwọn èèyàn kan tí wọ́n ń fìyà jẹ wọ́n wá ní àwọn èèyàn wo lélẹ́yìí àwọn rẹ̀ gbé yẹ̀tàbùnà nas àwọn ni wọ́n máa ń sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn wọ́n máa ń sọ̀rọ̀ ọmọlàkejì wọn lẹ́yìn wọ́n lọ máa parọ́ ọmọ lẹ́yìn so wọ́n máa bọmọlúwàbí ọmọ èèyàn jẹ́ in tí ò ṣe wọ́n sọ̀pọ̀ ṣe kà sọ̀rọ̀ àfẹlẹ́ òṣìṣẹ́ ọlọ́run bá tún rí àwọn èèyàn kan àwọn wo àwọn àwọn olùbáyàn sọ̀rọ̀ kùtọ̀bá wùlíkọ́wù àwọn tó máa ń báyàn sọ̀rọ̀ àwọn tó ń ṣe útúbà bẹ́ẹ̀jọ jimá ni àwọn tó báyàn sọ̀rọ̀ lọ àwọn tó ń ṣe tafsir àlẹ́dínà láàyè tẹ̀sílù náà wù mí àmà ṣùgbọ́n gbogbo nǹkan tí wọ́n ń ṣe ìpadà àwọn náà máa lò ó wọ́n kàn sọ báwọn èèyàn ni àwọn náà wàá máa jẹ́ ẹni tí ń lo àwọn nǹkan yìí so látara bẹ́ẹ̀ àwọn nǹkan tá a sọ yìí òun ló jẹ́ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ tó fìdí múlẹ̀ tí àdìsí rẹ̀ fìdí múlẹ̀ táwọn afọ́wọ́ máa jẹ́ ẹni tí wọ́n jọ ń ṣe ìfanfà lórí ẹ̀ wípé sólá làáfíà àbí kò ní àlàáfíà òṣìṣẹ́ ọlọ́run ọba ó wá jẹ́ ẹni tó ṣe wípé ó sọ̀kalẹ̀ láti sánmà wá sí Baitul Maqdas àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run wọ́n tẹ̀lé òṣìṣẹ́ ọlọ́run ọba wá sí lẹ́ẹ̀lẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n dé lẹ́ẹ̀lẹ́ a fún wa wípé àsìkò oorun àlìfájàrí ó wá tó òṣìṣẹ́ ọlọ́run ọba ní fa ánẹ́tì sọ́láàt àsìkò oorun àlìfájàrí wá tó fa àmọ́mù tuhum èmi ni mo wá ṣe ìmáàmù fún wọn so láti ara bẹ́ẹ̀ eléyìí fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn tí wọ́n já àwọn ànábì ọlọ́run wọ́n wá kírun lẹ́yìn ànábì gbàtí wọ́n kírun tán àwọn padà sí sánmà pẹ̀lú jìbìrì ẹ̀ wọ́n padà sí sánmà jìbìrì ló tẹ̀lé wọn torí pé alburok ẹ̀sìn alburok yàrá bí máa gùn padà lọ sí pẹ̀lú jìbìrì òní ó gùn padà lọ sí sí kaaba sí maka padà òṣèlú ọba gùn pẹ̀lú jìbìrì wọn jọ wá padà kó tó wá di pé ànábì wa parí ìrìn àjò rẹ̀ so iṣẹ́ náà bá parí ìrìn àjò rẹ̀ ó dé mọ́kà ìgbà tó dé mọ́kà tílẹ̀ mọ́ òṣìṣẹ́ náà bá wà pẹ̀lú àwọn sọ̀hábà ní ẹni tó jẹ́ wípé ó wà pẹ̀lú wọn níbẹ̀ gẹ́gẹ́ báwọn afáàdì ṣàlàyé fún wa náà ni wípé jìbìrìlù gangan fún ara rẹ̀ òun ni ó wá jẹ́ pé ó lídìí irun àsùnbà òṣìṣẹ́ ọlọ́run ọba ń kírun tẹ̀lé jìbìrì pé pé òṣìṣẹ́ ọlọ́run bá gbàrún yẹn wá ọwá ń kírun ọwá láti wá júwe àsìkò tí wọ́n máa kírun fún wọn àsìkò àkọ́kọ́ àtàsìkò tó ṣe kí ni o àsìkò tó parí so jìbìrì ló kírun ó kírun ànábì ń kọ́ ṣe jìbìrì àwọn tó ń jẹ́ àwọn sọ ábà wọ́n ń kọ́ ṣe kí ni o ànábì ànábì nìkan ló rí jìbìrì ó kírun fún wọn àwọn yẹn wọ́n ń kọ́ ṣe o wọ́n ń kọ́ ṣe ànábì so bàdó di àìlà jìbìrì tún wá ó di asri jìbìrì tún wá ó di mangrib jìbìrì tún wá ó di ìṣá jìbìrì tún wá ah no no no fájìrì ìjọ náà torí pé àdìsí kan wá dé pé zuri ni jìbìrì ti bẹ̀rẹ̀ sí wá àfọwọ́ so zuri òun ni jìbìrì ti bẹ̀rẹ̀ sí wá fájìrì ìjọ yẹn ànábì ló kí fún wa so zuri òun ni jìbìrì ti bẹ̀rẹ̀ sí wá ṣùgbọ́n anábì kí zubu yẹn tó kí àsùnbà yẹn tán fún wọn òun ni àwọn tẹ́ jẹ́ àwọn kèfèrí òun ni wọ́n kóra jọ pẹ̀lú àmì ẹbí dábì wọ́n ń fáwọn mùsùlùmí wípé òun ṣèrìn àjò ní alẹ́ àná so ànábì wọ́n ń sàlàyé àwọn wọ́n pe ànábì ní onírọ́ yẹn ló fi jẹ́ pé ànábì fi wọ́n ń sàlàyé àwọn arìn àjò yìí ló fi jẹ́ pé Abubakar gba ànábì gbọ́ àwọn èèyàn náà gba ànábì gbọ́ àwọn kan torí ẹ̀ wọ́n jẹ́ tó ṣe wípé wọ́n kúrò nínú ẹ̀sìn látara rẹ̀ so ìgbà tó wá di zuri zuri ọjọ́ yẹn jìbìlò bá nàbí kí ṣubú in so mistake ló wáyé báyẹn so zuri ọjọ́ yẹn zuri ni zuri ti bẹ̀rẹ̀ sí kírun jìbìlò yóò máa kírun fànàbí ànábì yóò máa kírun torí pé yẹn pẹ́ẹ́ntì kí àsùn bá ní bẹ́tì mẹ́rìndà lọ́wọ́ ní kò kí àsùn bá yẹn ní àsìkò àkọ́kọ́ kò lè rọrùn mọ́ àsùnmáyọ̀ lè ṣe kí mọ́ ní àsìkò kí o awọ́lì wákìtì kò lè ọ̀rùn láti kí àsùnbà ní awọ́lì wákìtì mẹ́yẹn mọ́ so ìyẹn ló fi jẹ́ pé zuri ló wá kọ́kọ́ wá kí fún ànàbì tó pé awọ́lì wákìtì ló kí gbogbo ìrun àkọ́kọ́ tó kí yẹn ó kí zuri ó kí asri ó kí mangrib ó kí isha ó tún á wá kí subuhi ó wá kí ní kí o àsìkò àkọ́kọ́ ó tún á wá zuri míì ó tún á kí lọ bẹ́ẹ̀ tó tún fi di subuhi ọwọ́ akínní àsìkò tó jẹ́ àsìkò tó parí òṣìṣẹ́ ọlọ́run wa sọ báwọn sọ abáyé pé láàrin àsìkò méjèèjì tí jìbìrì wáyé o òun náà ní kíni o àsìkò ìrun sọdọ ìjọba bá torí ẹ lọ sí sánmà ni pé láti lọ sọ ìrun di ọ̀ranyàn kò kí ṣe pé wọn ò mọ kírun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n kírun ní kíni o tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ìrun tọ́lọ́wọ́n bá ní kí wọ́n máa kí kò sọ di kí ni o ọ̀ràn àyàn fún wa ṣùgbọ́n nìyẹn kò lè ṣàlàyé bí ìyẹn ti rí àwọn afá kan sọ oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn kan sọ yí pé ìrun òru nìkan ọlọ́run bá sọ di ọ̀ràn àyàn fún wa pé kí wọ́n máa kí pé kó wà ní Suratu Muzammil ìgbé kí wọ́n máa kí ìrun kí ni o ìrun òru ṣùgbọ́n kó ìjọba àbọ̀dógún sọ́mà lọ àìmọye ááyà ló ti tó gbọ́ lọ́run sọ fún ẹ bẹ́ẹ̀ pé wà á kí mùsọ̀lá ẹ máa kírun ìyẹn fi díẹ̀ múlẹ̀ fún wa pé wọ́n ń kírun ṣùgbọ́n ìjọ́rin ẹ̀yàn rẹ̀ kò sí kí ni o kò sí lẹ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run bá ṣe wá sọ di kí ni o ó wá sọ di ọ̀ràn àyàn kí wá sọ pé ó sọ ọ̀ràn àyàn lásán ọlọ́run ní iná sọ̀láàtà kánẹ́tì alàlìmùmìnínà kìtàbán mọ̀ọ́kúta nǹkan méjì ọlọ́run wá ṣe èyí tí wọ́n ń kí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bóyá kákànyàn náà fílà ni nígbà tó bá ṣe kí ni o tó bá rọ̀ wá lọ́rùn ọlọ́ba wa ni pé rárá ọ̀tọ̀ ní náfìlà ó rọ̀ yín lọ́rùn eléyìí ó ti lásìkò ẹni tí ọba ti kínú àsìkò rẹ̀ ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ àyàfẹ́ tó bá ní excuse tí ò fi kí so látara bẹ́ẹ̀ eléyìí ni nǹkan tó jẹ́ pé òṣìṣẹ́ ọba gun sánmà lọ láti lọ gbà wá Fún wa so tó ṣe ọlọ́run bá gbà wá ní ìyẹn là ń al-Isra'u wal-Mi'raj so látara bẹ́ẹ̀ a kà fún wa lórí pé a máa dúró tọ́lọ́run bá ní kí a lè sáré kà á kó lè bá al-Isra'u wal-Mi'raj a ti fi ẹnu rẹ̀ gún ibì kan so nǹkan tá a fẹ́ kà fún wa yìí ó kàn máa jẹ́ kó tètè yá so a ní fẹ́ kí ó pẹ́ lọ ṣùgbọ́n ẹni tí ó máa kà fún wa sọ yẹ kọ́ pé màá kọ́ máa ka alákọ̀ọ́kọ́ tó pé kó lè bá àmọ́ máa jẹ́ pé àwọn mistake kéékèèké ó máa wà ń bẹ̀ nìkan ni so á sáré máa túmọ̀ rẹ̀ so ìkan náà àwọn àfáà òun náà ni àfáà tó ń pè ní Muhammad al-Mutawalli aṣèrọ́ọ̀wì so àwọn agbìyànjú láti lè kọ gbogbo àwọn kan tá a sọ yìí wọ́n gbìyànjú àti lè kọ lórin níwọ̀n bá díẹ̀ orin yẹn wá pọ̀ so a wàá ka o tún máa jẹ́ kí kinní yẹn kó kóra jọ díẹ̀ fún wa a tún lè gbọ́ nǹkan díẹ̀ yìí bẹ́ẹ̀ láwọn nǹkan iṣẹ́ táwọn afa ṣe nìyẹn pẹ̀lẹ́ pé àwọn orin wọn kàn wà tó yẹ pé àyọkúrò bẹ̀ orin yẹn pọ̀ gan àwọn òbí àwọn owó ló ṣe pàtàkì pàtàkì òun la fi síbẹ̀ àwọn ìwáyà mi wà dáwọn lò pé ó wà dọ̀ yìí àkọ gbogbo àwọn bẹ̀rẹ̀ náà àkọ síbi àyàwọn yẹn náà kò bẹ̀rẹ̀ tẹ́gbẹ́ a pé ọ̀rọ̀ yìí ti fẹ́ máa gùn jù ara dínkù díẹ̀ díẹ̀ sọ màá ọ̀rá máa kà á wọ́n máa bá kà á díẹ̀ díẹ̀ ara máa túmọ̀ rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ó ní yá àbàdá ìṣirọ́ òhù wá òhùrù òjò. yá àbàdá. إصراره وعوده مما قتل أو مما قتل بيتي إلى زرقائي مما قتل بيتي إلى زرقائي ó ní ya abada ó ti dáa jù ìsẹ̀rọ̀ òwú bánabi ti jẹ́ ẹni tó ṣe ìsẹ̀rọ̀ tó lọ láti maka alimasjid aram tó ṣe ọlọ́run ọba wa lọ sí alimasjid aksọ ó ní ó mà ti dáa jù ó lọ mi maka alibẹ́ẹ̀tì ó ní láti maka wá ní alibẹ́ẹ̀tì aram ló ń gbà lérò ìlà zorikọ́ kí ló fi gbé ní zorikọ́ tó bá pè nǹkan ní azerọ́kù òun náà ni kí nǹkan ó jẹ́ aláwọ̀ eléru dome ibi tí kìíní tí wọ́n ra fi sórí ilé tí ń bẹ ní Bethel Magdas ó jẹ́ bí nǹkan bí aláwọ̀ eléru olúwa fi rẹpísẹ́ǹtì ẹ̀ ń yẹn òṣìṣẹ́ ọlọ́run wa lọ sí alimasijidu al láti ibi kí ni ọ alimasijidu al dábàlẹ̀ àmì nuwami kàì. يتلو سوبة ذهب اليمين وميكي صحبة أقد رسول الله للإسراء أقد رسول الله للإسراء أقد náà balẹ̀ amin jìbìrìlù òní jẹ́ alẹ́ amin wà mikael àti mikael subatan àwọn méjèèjì wọ́n jọ wà pọ̀ kí ni wọ́n ṣe akọ̀dà Rasulullah wọ́n wá gbà nàbí mú wọ́n wá mú ànábì nílì Isra láti lè travel láti Maka lọ sí Jerusalem kọ́dí yá màmá bí rọ́n lè zàmù zàmànà bí àwọn. kọ́dí yá màmá bí rọ́n lè zàmù zàmànà bí àwọn. lè tọ́ kọ́lí bá a láwù bílí máa yìí. lè tọ́ kọ̀díyàmàmá àwọn méjèèjì wọ́n wá gbèrò bí rán òkànga odò lì zemzem wọ́n gbèrò omi zemzem náà bí an omi tí ń sẹ́ jáde wọ́n wá gbèrò bẹ̀ torí kí náà fi lọ bẹ̀ líyù tọ̀ hírọ̀ kọ́lì ìbànúlá ubìlìmà wọ́n fẹ́ fọ ọkàn ànábì pẹ̀lú omi òun náà fi lọ síbẹ̀ dáhàbà fàṣà kọ́ sọ́dírọ̀ wò. بمروءة ذهب فشاق صدره غسله غس لك أنظف الأشياء غسله غس لك له بس dára àwọn méjèèjì lọ fàṣà kan wọ́n wá là sọdírọwù igbá àyà ànábì bìmúrú àti wọ́n fi tí wọ́n fi ya bí ọ̀bẹ tẹ́lẹ̀ fi lè ṣe operation wọ́n fi ya igbá àyà ànábì gàṣàláàhù wọ́n wá fọ́ gàṣìlákà bí wọ́n náà ti lè fọ́ nǹkan andopal àṣìyà tí wọ́n sọ pé ah nǹkan tó mọ́jú wọ́n fọ̀ tán bí àdéhùn bá fọ̀ nǹkan tó mọ́ bó tilẹ̀ fọ̀ nǹkan tí wọ́n gbé kí n tó fọ̀ yìí ti mọ́ jù bẹ́ẹ̀ náà ti fọ̀. màláhù i máa ná wà il máa ń rọ̀ sí i màláhù i máa ná wà il máa rọ̀ sí kan kọ́dí azìlàjà ubi ikimatil ukama i. kọ́dí azìlàjà ubi ikimatil ukama i. kọ́dí azìlàjà ubi ikimatil ukama i. màláwù nígbà tí wọ́n fọ́ tán wọ́n wá kún màlá àhùn ni orí ni òjò lọ ìmọ̀ọ́nà wà ilman wọ́n kó ìmọ̀ọ́nì síbẹ̀ wọ́n kó ilman síbẹ̀ rọ́ọ̀sì kan ìmọ̀ tó dó dáadáa kọ́dí asilajà ù àwọn méjèèjì tó wá lọ tutù inú kínní yẹn bí ikmatin ukama pẹ̀lú wisdom ti ń bẹ fún gbogbo àwọn tó bá jọjọ gbọ́n láyé wọ́n wá kó wẹ̀ fánà bíi. kọ̀tà máa ń lé ìnùbù wá tí mo kà máa. ọ̀tá máa ń kọ́ máa ń lé ìnùbù wá tí mo kà máa. wà á tálé ìbùrọ̀ kúlẹ̀ àmàdá bí wàhálà yìí. wà á tálé ìbùrọ̀ kúlẹ̀ àmàdá. السليم رب أحمد kọtàmáwù nígbà tí wọ́n ṣe tán wọ́n wá ran wọ́n wá ran hotman múùkàmà ní rírán tí wọ́n perfect dáadáa nínú bú wátì pé kànábí ò jẹ́ pé ó já nàbí ọlọ́run tán yányá wà á taliburọ́ọ̀k bẹ́ẹ̀ ni ẹ̀sìn aliburọ́ọ̀kù wá wá bí wà lè ámàdà ọwọ́ wá sọ́dọ̀ ànábì bí wà láà ní ẹni pé ó jẹ́ pé pẹ̀lú tìfẹ́tìfẹ́ ó wá dé ànábì wà á kọ́ tọ̀ ọ́ wà á kú tọ́ òfin wà á kú tọ́ òfin kọ́tí ilé ìfàlà tí kàlà àdọ̀tí. wọ́n lè àádùn sí. كولتي على أرجائي ولا هذا ولا هذا أكيد ولا هذا ولا هذا ولهذه ولهذه أس ولهذه أس تولتي على أرجائي wàkùtọ́ọ̀hù ìgbésẹ̀ aliburok fi kọ́tí ìlìfàláàt tó wá máa dá inú pápá kọjá kàláàdọ̀tì bí ìṣẹ́jú díẹ̀ ni bí ìṣẹ́jú kékeré ni wàlẹ̀ áàdùnwù torí pé wíwò tó bá wò nǹkan wíwò rẹ̀ báyìí ìmáa dé gbogbo àwọn agbègbè tó jìnnà lọ́ọ̀kan lọ́ọ̀kan ni ó máa dé wíwò rẹ̀ yóò sì máa gbẹ́sẹ̀ débẹ̀ lẹ́ẹ̀kan náà. rọ́kì bá rọ̀sùn lù àlẹ́ ìjà lámùkọ́ mú wù. rọ́kì bá rọ̀sùn lù àlẹ́ ìjà lámùkọ́ mú ومثل البراق بمشيئة الخيلاء ومثل البراق بمشيئة الخيلاء ومثل البراق بمشيئة الخيلاء ركب الرسول عليه أنا بواق موري البراق jálàmàkọ́ọ̀mù ipò ànábì ipò tó tóbi gan ni wọ́n máa ṣá aliburọ́ọ̀kù ẹ̀sìn aliburọ́ọ̀kù náà wá ń rìn bí mísíyàtìlìkùyàlá ìrìn ẹni tó ń ṣe ìyànràn pé ah, orí mi lànábì wà òun náà wá ń rìn bẹ́ẹ̀ alimasigidal akisọ̀rọ̀ hao fata alalu masiji. alimasi dal aksọ. alimasi dal. alimasi dal aksọ. نزل النبي يبي بابي بمدائي نزل النبي ببدر نطقاني نزل النبي ببدر almasjid al-aqsa ra'aw gbogbo wọn alburaku ni jibirilu ni àti anabi ni wọn wá rí masjid al-aqsa fata alalu wọn dùnnú nígbà tí wọn rí i nazala nabi sasa anabi wa sọ̀kalẹ̀ bi baabi anabi sọ̀kalẹ̀ sí ẹnu ọ̀nà bẹ bímọ dọ pẹ̀lú sẹlẹbẹ máa bá lọ tó ń kọntínú lọ. nabi yuli bẹ́ẹ̀ tabad rọ́n sáàtì àn. dakọla nabi yuli bẹ́ẹ̀ tabad. فأعاره نورا يراه النائي فأعاره نورا يراه النائي فأعاره نورا يراه النائي. dákàá nàbí sá ànábì wàá wọ bẹ́ẹ̀tì yẹn. O wọ ọbẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ ṣe kí ni o tahiyatul masjid ó wọ ọbẹ̀ badiran saati an lẹ́nu tó dàbí ìràwọ̀ tó tàn àárọ̀ òwúnúrọ̀ ó náà tó wá kó ìmọ́lẹ̀ báyìí yẹn tẹ́gbẹ́ yàrá òwúná ẹni tó jìnnà síbẹ̀ yóò máa rí pé ìmọ́lẹ̀ tún wọnú kí ni o inú ọbẹ̀ yẹn eléyìí la máa kọ́ tá a máa fi dúró torí time a máa continue orin yẹn lọ́la torí a ti parí ìṣẹ̀rọ̀ òun nìyẹn wọ́n ní sọ ìdánàbí yú ilá sàmà ìmọ̀ bá kírọ̀. sọ̀rí ìdánàbí yú ilá sàmà ìmọ̀ bá kírọ̀. jìbìrì ìlú mi ka ìlú kan ó ṣàrọ̀ ìlú. sọ́yídà nàbí yìlá sàmáì mubakiran ojú ẹsẹ̀ dánàbí parí tó bẹ́ẹ̀ ṣe nínú masjid aksọ ànábì wa gun kíni o ogun sánmà lọ immediately jibirilu mikael bẹ́ẹ̀ díjẹ́ sànàbí nínú ni bí o tẹ̀yìn àjọ tí wọ́n kàbá yàn sẹ̀rìn àjò pọ̀ kálukú wọn náà wá àwọn náà padà jìbìrì náà ń padà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ àwọn ẹbí náà ń padà so a máa continue lọ́la láti ibi torí pé ó ti lọ sí kíni al-Miraj torí tó pọ̀ díẹ̀ nù so a máa kà ikú lọ́la subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.